gentlemen. <laughs> now God they create, but I'm a man say. Who God don't bless, no man can cause. What am I talking about? The number one DJ, Mass King of DJ. Only one of Alaba Reports Promotions International Limited. Oshama, you listen to your number one Yoruba mixtape. Mix. Are we there? Are we there right now? Now we don't run out close shell, and when tell me gun gun kill a boom. Ah ah, alokan, shell alaleko, shell ló gun. ṣẹlẹ̀ won't be piki if you promote you must you blow. Based ah, ah, on belief, I believe pass juju. Bros grito. grito A bros over there, agree again with dey for wey at timbala I grito Ah ah, we do that smile wey are Bad boy. Ah ah, did. Come on, ladies and gentlemen. I àwọn tèmi Bariga àwọn tèmi first tag I àwọn tèmi aland àwọn tèmi sulere ọṣàmọ ọyásá ìtàláwà. We outside, Italawa. We outside, Italawa. We outside, Italawa. Itala, Itala, Itala, Itala, Itala, Itala, Itala, Italawa. Wait, wait, wait, wait. Oh yeah, shit bye, shit bye. Let me go like this. Get down with my disconnect. Shomo Lubariga, Shamo. Hey, eh, gbàbí my gbàbẹ̀, gbàbẹ̀ my gbàbí, gbàbí my gbàbẹ̀, gbàbẹ̀ my gbàbí, gbàbí my gbàbẹ̀, gbàbẹ̀ má gbàbí. Here we go! Ladies and gentlemen, gentlemen, gentlemen, gentlemen, gentlemen, gentlemen, gentlemen, gentlemen, gentlemen, one check. Hey, mo! Ah, ah, ah, ah, ah, ah, ah, ah. Here we go! Here we go, here we go, one time! Ọmọ yẹ máa jẹ́ máa sùn, gbàkó jẹ́, yé máa sùn, bẹ̀rẹ̀ jó. Eh, ó yá jẹ́ńjẹ́ dìgẹ́ dìgẹ́ it, dẹ́jẹ́ dẹ́jẹ́ wọ́n ṣe. èèyàn súnmọ́nà tó agége wà ó ṣàmọ̀ eh, agége agége you wà wọlé pẹ̀lú ṣéǹjì ẹ̀ èèyàn súnmọ́ dọ́kítọ̀ wọ́n rí dùn ẹ̀yàwó obìnrin ọ̀ṣàmọ̀ jagaban jagaban jagaban of lele. mixtape by tape pẹ̀lú dj max fẹ́ gbẹ̀yìn débẹ̀ ẹ̀yin tèmi kí ló ń lọ kí ló ń lọ kí ló ń bọ̀ kí ló ń lọ kí ló ń bọ̀ ẹ bá mi sọ̀rọ̀ ẹ bá mi sọ̀rọ̀ ah, ah, kí ló ń ṣẹlẹ̀. ladies and gentlemen dj max aka ọba key ọba djs alabari post promotion oracle. President of Promoter, CEO, Alaba Reports, Promotions Limited. Oliver Araku Alaba Report, they don't do promotions, make you know blue. Naka naka. Here we go, here we go, one job, come on. Eh, eh, eh, eh, eh, eh. eh. yo yo yo eh, ẹ wá wọn jẹ àwọn we are searching. Eh? gbogbo ìjẹ̀bú òde òṣàmọ̀ Mushi Surulere Yaba kí ló ṣẹlẹ̀ Èkó Ìkòròdú lọ̀gá wa ọ̀ṣàmọ̀. Lagos Island Balogun. Balogun, wéé ìṣòmọ ọrakù ọrakù ọrakù ọrakù ọra ọra ọrakù ìṣòmọ ọrakù ọrakù eyes of the gods ọrakù eyes of the gods ọrakù ìṣòmọ ọrakù ọrakù eyes of the gods ọrakù. èèyàn bàdó bàdíjà ti di wọ́ọ̀dù èèyàn bàdó bàbá mi yánò ṣáàmọ̀ wàá mi yẹn ní ẹ̀ ọ̀ yahoo boy no laptop ṣáàmọ̀ wéé ah. Bado, baddest guy ever living. Headmaster lọ́mọ kò ṣe prefer. School ọtí wa lọ, oṣù àbífẹ́. Àbí Babcock. Osumola, Shimolo Lipopla. Hey, Shimolo Lipopla. Shimolo Ladies and gentlemen, DJ Max, aka Ọba King, Ọba DJs, Alaba Report Promotion, Oracle, Surulere wa, Ọlọ́run Balógun àwọn ti wíṣkì wíṣkì eléníyàn balógun èèyàn ìjìmú èèyàn bana balógun balógun balógun wíìzì machala surulere machala sódàmọ sódàmọ baba zion baba bolu baba ayọ baba ayọ baba zion baba bolu baba ayọ ọkọ jada sódàmọ wíìzì ẹ̀yin tẹ̀mí ní fẹ́sítà káyìn lò kí ló ṣẹlẹ̀ gangan. Hey! Re, re, re! Ayi ma sọ kí ló ṣẹlẹ̀ gangan? Ee! Turn it up, turn it up, turn it up, turn it up one time, come on. That's right, that's right, that's right, that's right, that's right. Come on! Hey! Eh! Walk the walk, talk the talk. Here we go! I told you before. jagaban of lele ojú èkó olówó èkó ṣe bó ṣe máa ń ṣe o ṣáàmọ. DJ Mike ọ̀yà ṣe bó ṣe máa ń ṣe ṣe bó ṣe máa ń ṣe ṣe bó ṣe máa ń ṣe. DJ Mike DJ Mike DJ Mike si palava, si wala, si palava, si wala. Si palava, ah, si wàhálà, ah, si palava. Come on. Energy, energy on your 360. Who the fuck are you? You don't know DJ Max. Who the fuck are you? You don't know Willie Wills. Ah, who the fuck are you? Ah, you don't know Oracle, Oracle, Oracle, Oracle. Oracle, listen up. Like I move to the back, move to the center, move to the left, move to the right. Like I move to the back, move to the center. Wait! I'm a Yamsham Oracle, international promoter, Alaba Report. Hey! Eh? They are not use juju. When they promote you, I jail, you must blow. You must blow. I'm a Babalawo. Wala, wala. Turn it up, turn it up, turn it up, turn it up one time. Hey. Eh. Jagaban, Jagaban, Jagaban. Don't they spray now? Hello. Money changer, what you day? Money changer, what you day? How many bottles? How many bundles? See you Allah. Who are that zoo? Who are that zoo? Ah, ah. Show my DJ Max, show my DJ, King of DJ. Here we go. That's right. One time, one time tonight, ladies and gentlemen. Represent your Punakia, number one that everybody brought to the world out of Nigeria, Africa. Ojamo. Ain't the Miguel DJ Max. DJ Max. Ojamo, you heard, king of DJs. Only one king of DJs. Ha. Alaba reports mix day. Ọkọ yóò ní balẹ̀, your man no go touch ground. Oh, Watch DJ Max, shout out to DJ Max. DJ Max, shout out to DJ Max. Come on, DJ Max, shout out to DJ Max. Shout out to all the beautiful, sexy ladies listening and rapping the band. I pray I will lose all the MIC with DJ Max Shamo. Para, para, poro, poro. Ladies and gentlemen, only one CEO of Alabari Port, I see you. Everybody, everybody, everybody, one time. Here we go. My DJ vibe and my DJ turn up. My DJ vibe and my DJ turn up. My DJ vibe and my DJ turn up. My DJ vibe and my DJ turn up. What? Come on. Mogba. I ni mi eh, ẹni bá tèmi jẹ́ kí mọ̀ bẹ́ẹ̀ fẹ́ bá tèmi jẹ́ ẹlẹ́dàá má mi oni ní jẹ́ Come on. Here we go. Hey! gbẹ́sẹ̀ má lọ jẹ gbèsè gbẹ́sẹ̀ má lọ jẹ gbèsè gbẹ́sẹ̀ má lọ jẹ gbèsè gbẹ́sẹ̀ má lọ wéè wọ́n ní pé gbẹ́sẹ̀ má lọ ya wèrè gbẹ́sẹ̀ má lọ one time come on. Oshamo, many money spending. Here we go. just 200 for you na 5k 5k 500 1k Oshama, eh i got bottles coming to you bottles coming to you tonight i like the vibe i like the vibe i like the vibe Hey, she got the body of a goddess. Ah, she got the body of a goddess. Ah, she got the body of a goddess. Come on! Ritualist, ritualist, show me the vibe. They say follow no road, follow no road. Here we go representing Punaka. Come on, there we go. Singing out one time. I like the vibe, bring me the vibe. Go down, go down, because that wine, because that wine. Give me that wine, give me that wine, give me that ginger, give me that wine. Uh uh, uh uh, go down, go down. eh eh eh eh. oh, get down, J-Bo. Them go, them go see something. Them go, them go see something. They never, they never see anything. Ladies and gentlemen of Shamo, I got CEO Alaba reports. CEO. DJ Mats, king of DJs, Oracle. Mike Adenuga, Mike Adenuga, your money choke normally, your money choke. Who knows Sabi Mike Adenuga make it tall? Who the fuck are you? Hey! Icos, Icos, Icos, Icos. Expensive papa for the boys. The step cost, now you know no fake. Ṣé yóò? Now you no know the lifestyle cost, now you no know sack. Ọba Alágùnṣí. Now you no know that the other was crop. Ọba lánàá, ọba lẹ́yìn, ṣó dámọ̀ tó bá rí. Mo dámọ̀ tí n bá rí ọba spendy, ọba loaded. Aṣíwájú Jagaban. Jagaban of Lily. Come on, that's right. Here we go. Jagaban no be ordinary person o. Jagaban dey para, para para poro poro. Here we go. Everybody, body, body, one time. Hey, fẹ́ mi ọ̀tẹ̀ dọ́là. Only one ọ̀tẹ̀ dọ́là. Tabakọ pii compete, je copie. Fais-moi deux dollars, je d'amour. Ah ah. Oh, méjì fẹ́yàn kan ṣó dámọ̀ àgbàfídí ọyọ of Lagos state of Nigeria. Èyàn jẹ́gẹ́ báyìí tímọ́tímọ́ five and six one on oh, one. Four years don waka I don dey, no need to man ṣáàmọ̀. Ìjọ́nù lè kàp, ìjọ́nù dey, ìjọ́nù dey zuzu e don no get girlfriend but e don dey come e don dey use cream but e don dey done wetin dey sup. ṣẹ́yìn eh? up ṣẹ́yìn up ṣẹ́yìn up. ẹ̀yin tèmi báwo ni o ṣe wá ẹ̀jú bá di kẹjú lẹ́sọ̀lẹ́sọ̀. Hey, listen, oya appreciation. Wey, mo dúpẹ́, ah, oníbu ọ̀rẹ́ bàbá gbọ́ pẹ̀ mí. tí n bá sọ pé bàbá ó máa sọ pé ìyá ẹ̀ tí n bá sọ pé bàbá ẹ̀ ó máa sọ pé ìyá ẹ̀ bàbá ẹ̀ ìyá ẹ̀ bàbá ẹ̀ ìyá ẹ̀. come on ègó la wà kímọ̀ oyè gbàbí má gbàbẹ̀ gbàbẹ̀ má gbàbí gbàbí má gbàbẹ̀ gbàbẹ̀ má gbàbí gbàbí má gbàbẹ̀ gbàbẹ̀ má gbàbí gbàbí má gbàbẹ̀ gbàbẹ̀ má gbàbí kímọ̀ ẹ̀ẹ́d yẹ̀mí yà ọ́ Fagbo jàun dóbò. Fagbo jàun dóbò. Ó fẹ́ fagbo jàun dóbò. Fagbo jàun dóbò. Ladies and gentlemen. Ah ah. Atitu, atitu. If you don't get that money, no go pass this Stop playing. Information of info. Please wait when your transaction is being processing. Higher DJ Max on the ones on choose Apple Yabuli Blues, Ballers with a para, number one CEO, Alabari Balls, Alabari Balls, hey! Oh! Your mind go day, ọkọ yóò ní balẹ̀, no be juju relax. Oh boss, you're doing well, You're doing well, You're doing well. para, para, para. Hey. Now who show love I know? Who promise I don't know? <laughs> if you no be wise for Lagos, no be wise for anywhere. One time DJ Max, I got CEO, CEO, nobody parts in the building tonight. Here we go now. Come on. Let's go, let's go. Uh-uh, uh-uh, uh-uh, uh-uh, uh-uh. You know, get money, your pretty scan. What's in this up? Here we go. Everybody, one, two, three, yo. I like the vibe, I like the vibe. I like the vibe, I like the vibe. Come on. Let's go, let's go. Oh, Ladies and gentlemen, gentlemen, gentlemen, gentlemen, one time. It wanna carry me to go. It wanna carry me to go. It wanna carry me to go. King of DJs. Only DJ Max. Oh. Èyàn dé clear God, èyàn gbọ́ tẹ́bù. Èyàn Jimo Via. Ẹ̀dìgolì, Ẹ̀dìgolì, Ẹ̀dìgolì. Project limited. Mabuja connect. Ọba Ẹlẹ́gùṣí. Ìsìlú ọba olùtúmí àgbàjẹ tó ní ẹlúmẹlú ẹlẹ́lẹ́jẹ́ family ṣó mọ̀ ah, ah. Shine it up, shine it up, that's right, that's right, here we go, here we go. I like the energy, I like the vibe. More like the energy, more like the vibe. More like the energy, more like the vibe mo láìkí energy mo láìkí vibe fami nírúgbọ̀n tèmi lórúkọ fami nírúgbọ̀n tèmi lórúkọ fami nírúgbọ̀n tèmi lórúkọ fami nírúgbọ̀n tèmi lórúkọ. I like the way you make me move. I like the things you make me do. I like the way you move that body. I like the way you make me go. I like the way you drop that body. I like the way you make me look. But yes, or DS, Watch it! Wait, wait, wait! They about to differentiate the man from the boys. In case you don't know, that's how we do. Agége ekoni, ni, ekoni, Èkó ekoni, bariga ekoni, Yaba ekoni, ni, ekoni, shovolu ekoni. Ṣómólú Èkó ni, àwa ọmọ Èkó dà, àwa rè, àwa àwa one time, come on areca, areca, areca, areca, areca, areca, obraka, obraka, obraka, obraka, oyekumeji Mr. Nigeria, Oye oyekumeji Mr. Nigeria, Oye oyekumeji Mr. Nigeria, Oye oyekumeji Minas. Oh, one time we are, sir. Come on rẹ̀ ṣe kó wálẹ̀ kó dúró sókè ṣe kó wálẹ̀ kó wale, sókè ṣe kó wálẹ̀ kó dúró sókè ṣe kó wálẹ̀ kó ti lọ ìdángo ó ti lọ ìdángo ó ti lọ ìdángo ó ti lọ ìdángo wéè ladies and gentlemen we are sa, italawa, italawa. put your money where your mouth is come on here we go mr money. Cannabia Oliani. If you're not making money, you're not making sense. Ẹ̀yin tèmi kí ló ń ṣẹlẹ̀ gangan? What you drinking, what you sipping tonight? Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa? Ẹ̀jú bàdí kẹjọ lẹ́sọ̀lẹ́sọ̀. Come on! Ibolowa, Italawa, Ibolowa, Italawa, hey, Ibolowa, Molawa, Molawa, Molawa, Ibolowa, Molawa, Molawa. Mbulawa. Can you feel it? Yebo. Ah, ah, ah, ah, ah, ah. Here we go. Àlòmọ̀ mẹ́ta, olóṣó mẹ́ta, ògidìgà mẹ́ta fọjọ́ mẹ́ta, mẹ́ta mẹ́ta ni o. We are sad, I continue ṣeré ṣeré ni o ṣáàmọ̀. One time, ẹ kúrò lọ́nà ọ̀rẹ́ mi fẹ́ wọlé. One time, come on, here we go, here we go, here we go, here we go, here we go. Ah, ah ah ah ah ah ah ah. Eh. Jimmy da see na how na pa shati mo. Oh, kimo, kimo, kimo, kimo, kimo, kimo. Hey boy, I'm a little, mono me do, I'm a little, mono me do, I'm a little, mono me do, I'm a little, mono me do. Hey, babobu, babobu, babobu, babobu balógun eléníyàn ṣọdá mọjọba ni. Here we go! Ladies and gentlemen, gentlemen, gentlemen, gentlemen, gentlemen, gentlemen, gentlemen, gentlemen, gentlemen. One time to the one time to the one time. Don't do like that, boy. We outside, we outside. Come on. Ladies and gentlemen, make my voice happy. We are searching. Violent you die pada. If he there, you can make you know they okay. Zagoto Zarie. I'm a ladum, munumidum. I'm a ladum, munumidum. I'm a ladum, munumidum. I'm a ladum. One time. Si wala, si palava, si wala, si palava. Let's go, let's go. I like the vibe, she got the vibe. I like the vibe, she got the vibe. She like the energy, she like the vibe. She got the energy, she got the vibe. One time, come on. Bira, bira, bira, bira, bira, bira. Bad energy, dark pada. Here we go. I don't, I don't, I don't, I don't. I got that beat, see your face show, your shoes shine. Ain't nobody do like we do, ain't nobody vibe like we vibe. Only DJ M to the A to the X, nobody DJ Max. Hey. Eh. Girl, I wanna be your lover. Or followed by the ports. Number one in Nigeria, Africa, in case you don't know. Mm. All about the ports. We go all about DJ Max. Only one of all about the ports. As I enter the place, eh. I enter the place. When the fire go blaze, caution on Let's go, let's go. They make me crazy. be Oh yeah, why not Baby, back by me now. One, two, three, go. Take it easy, take it easy, take it easy, take it easy, take it easy. Baby, back by me now. Come on, here we go. Hey, I go get down money till I RIP. Get down money till I RIP. She with the girls till I RIP. She with the girls till I RIP. I go get down money till I DIE. Get down money till I DIE. She with the girls till I DIE. She with the girls till I DIE. Oh yeah, baby debe, ah, baby debe, ah, baby debe, ah, baby debe, ah, jaka debe, ah, jaka debe, ah, jaka debe, ah, jaka debe, ah, taba debe, ah, taba debe, ah, amajaye, ah, amashaye, ah, amabomo, ah. àwọn agbọ́mọ eh, àwọn méjì ah, àwọn mẹ́ta gbọ́ one child ní one child ní one child. listen na say à ń jáde lọlẹ̀ ní Elédùmarè wé jíjáde wa ká má pàdé àgbákò jíjáde wa ká má pàdé àgbákò wé. but you give me what you want but you give me what you need. Hey! If you know say you never cheat on your boyfriend this year, make some noise. <laughs> Ladies and gentlemen, we are sir. Come on. Nama nama, italawa. nama nama, italawa. Ibolova, Italava. Fagbo Jaundobo, wait. That's right. Say what? Anytime she turn around. DJ Max. Alaba reports. Alaba reports. Promotion way pass with you. Wahala. Let's go, let's go. One time. Iwe. Agídí ló pa Tupac, Iṣan ló pa Bruce Lee. Abu ló pa Abacha, Ṣódámọ̀. Wọlé Ṣóyínká Ṣódámọ̀. Eh. Ẹni tó mọ̀ wé tó tún mọ̀ wé. That's how we do, that's how we do, that's how we do. Ìjọba Èkó, Babájídé Sanwó-Olú Asiu, gọ́vọ́nà èèyàn Yétúndé èèyàn bat èèyàn Tinubu gẹ́ẹ̀tì ni mo gẹ́ẹ̀tì ni mo wú. Come on, I like it like I like it like I like it like I like it like this like that. Ìdí tó fi ń gara yẹn, ọyàn tó ìdí tó fi ń gara yẹn ọyọ tó fi ń gara yẹn ọwọ́ ló máa tẹ̀ á ọwọ́ ló máa tẹ̀ á ìdí tó fi ń gara yẹn ọyọ tó fi ń gara yẹn gbẹmídébẹ̀ gbẹmídébẹ̀ DJ Max turn it up to the max baby let's go one time. Oracle number one. Oh my baby, your love is for you. Ojuju Calabar Falapa. Give me love in ah, no good ah, ah, ah, ah. Chodamo and DJ Max. Yes, sir, there we go, DJ. I never understand. Come on. Uh-uh, she never dance, she uh, never dance, she never dance, she never dance. I shall dance, I shall dance, I shall dance, I shall dance, she never dance, she never dance, she never dance. Ah, no, you never buy the tune for club. Ah, you dey buy Shayo for club. Ah, you dey buy NSC for club. You dey buy Matia for club. You go the shout, give me cup, give me ice, give me cup, give me ice. Go the shout, give me cup, give me ice, give me cup, give me ice. One time. You go there with me. That's right, DJ. Give me the vibe now, time. Oh. Shay, shay, shay, shay. Here we go. One time to the one time. I must confess. That's right. ọba níkoro sódàmù ọba ẹlẹgùsì ọba mẹni bọndùs amẹni bọndùs amẹni bọtù. We're in the building, everybody. Shave up. A chama with they try. Now in boys they look for. Now my way they try. Now in boys they look for. Now pussy what they works. Now in dick they look for. Now pussy what they works. Now in dick they look for. Ah ah. Hey. Let's go, one jam. Ladies and gentlemen, one jam. When you come and get you down, I'm a lover, you down. Very lover, you down. Every day, I'm a down. Come and get you down. I'm a lover, you down. Very lover, you down. Every day, I'm a down. Come and get you down. I'm a lover, you down. Very lover, you down. Very lover, you down. Every day, I'm a down. Get down, get down, get down, get down. I got CEO all over the pole, top in the building. Money for hand, buy for ground. There we go, one time. Without this packaging, baby girl. Without this look good kid, hey. Without this packaging, baby girl. Without this good looking, if your boyfriend see they cheat on you, he's a good guy. Ah, he's a bad guy. Voila. Everybody, everybody, one time. Hey, without this packaging without this good looking baby girl, without this packaging, hey, eh, without this good looking, if your boyfriend see the cheat on you, he's a bad guy. He's a bad did the cheat on you, he's a bad guy, hey. Eh. Without this packaging, ah, uh, without this good looking, ah, uh, without this packaging, ah, uh, without this Mary Kay. If your boyfriend see the cheat on you, eh, he's a bad Oh yeah, put time for breast, I swear. No be for girls when no get big breast. Put time for chest, I swear. No be for girls when no get big breast. Hey, big breast is shaky, small breast is ID. Big breast is shaky, small breast is ID. Hey, come on, come on, ladies and gentlemen, we are sir. Ẹ̀yin tèmi kí ló ń ṣẹlẹ̀ gangan kí ló ń pùn number one mixtape my mixtape only one Araba report promotions international limited DJ Max king of DJs ọ̀rá show ṣó dámọ̀ tó bá rí ṣó dámọ̀ tó bá You Your number one Yoruba mixtape to the world, ladies and gentlemen. Oshama, we outside. I got the number one king of DJs on the ones on twos. I pray I believe it's on the MIC. We just getting started. Cheating uh, gon' come, I look on. Shaman. I done from far away. OG oh, before I G. All these ones they para no capin. They para no capin. I can't balance choke. How much that your money they go run now? Me little way am my running. We outside right about now. This is what we do. See Alana Oraku, Oraku, international promoter. Commander when they commanded in T, when they command in views. you wanna promote yourself, artist, whoever you are, ladies and gentlemen. Oraku, Oraku. <laughs> Check me there, check me there. I wanna go, I wanna go there. I wanna go there, I wanna go there. Oh, watch out! Monica. Ah, Monica, Nioka, Monica, Monica, Monica, Monica, Monica, Monica. Once I say Monica see money should go gaga. Eh, Monica see money should go crazy. Ah, Monica see money should go gaga. Ah, Monica see money should go crazy. Monica see money see money see money see money see money see money see money see money. Watch out! We got one the two but the three but the four but the five but the six but the seven but the. We got one the two but the three but the two the. Hey, one time, come on. Hey. Ladies and gentlemen, for your promotions, contact Alaba Report Promotion. Alaba Report Promotion. 081-6630-5120 www.alabadepost.com That's how we do, that's how we vibe, that's how we roll. We promote, we promote, we promote. Number one in Nigeria, Africa. Eh, ẹ dá mọ̀, ṣe fẹ́ gbọ́, Ah máa gbọ́rọ̀. Ah, ah. Ẹ tí rí nkankan, ẹ máa gbọ́ panṣapanṣa. Àwọn ìyá mi kí ló ń ṣẹlẹ̀ gan-an. Nọ́mbà nọ́mbà yẹn tẹ́lá wa, àwọn ìyá mi. Oṣù kò gbowó yẹn gba dọ́là, ṣiṣẹ́ kò gba dọ́là, ṣiṣẹ́ kò gba pounds, ṣiṣẹ́ kò gba euro jayé jayé ọlọ́ba ọmọ bá kí ṣọmọ eré o ṣàmọ́. dj dj max òṣàwọn ọ̀rá kù àwọn ọba aláwo àwọn ọba aláwo ṣó mọ̀ all this one, if you promote you go blow agba promoter promoter me tea òṣàmọ̀ set àwọn promote gari gari no gas but dey blow. ladies and gentlemen òṣàmọ̀ apra abolibi is on the mrc i pro ya abolibi Shama, that's my nigga, that's my G. Now you're chilling with the best OG, best OG in the building. Right about now, she shall go grow And say we not gonna talk say grace so. Also blows grace, so Shama, mama, yeah, me no go lose car, no go skylark. And eh, Jim soon, Jim soon, Jim soon. Wake your neighbor if you he's sleeping. Tell him, hey, wake up. Time no day, leave matter for my tires. Oshama, oh, go out or you go Go out or you go useless if you don't get money. ẹ eh, fúlàní go dé olówó ló ṣe ṣáàmù. ladies and gentlemen number one alaba alaba report in the building. Oh, wait. Ah. Yeah, yeah, yeah, yeah. ah ah ah ah ah ah. ah ah ah! One jam to the one jam. Ah, he dey carry shoulder pad, carry shoulder pad, carry shoulder pad, carry shoulder pad. I'm the like nigga wey dey no get money, but dey too like to dey carry shoulder up. I no like nigga wey dey no get money, but dey too like to dey carry shoulder up. Wait, but you are broke and proud. I can't be broke and proud. But you are broke proud. I can't be broken, and proud. Commander wey dey command anything. Dangote, Powers Africa, we outside. Ladies and gentlemen, Pata with the best tonight. Everybody. you gonna project give me tell, man, Abuja Connect, Jimovia, Portable, Adekule God, AG Baby, Adekule God, I see you, Akosini, ah ah. King of DJs, only DJ Max. MC Oluoma. Baba, when they para, you're doing stroke normally, normally, normally. Hey. Come on. Go down on me, you with your coca body. Cause this your milky for front enough for me. Everybody. Hold on for me. I no go do me corny. And if you're milky na fighty, I saw me to look. Gelato honey, oh baby, small your One, two, three. Baby, gonna, gonna. That's right. I like the vibe, I like the vibe, I like the vibe, I like the vibe. Here we go. everybody, everybody, everybody, everybody, everybody, everybody tonight. Macho Mona That's right. Macho Mona Lisa. That's right. Tony Animal. Macho Mona ẹlúmẹ̀lú Adeleke family Olújìmí Agbájé ah, ah. ladies and gentlemen come on would you get up and dance get down and pick your bag. Stand up or clap your hand. DJ, we play that jam. Would you get up and dance? Get down or clap your hand. Stand up or clap one time. Come on, DJ, we play that jam. Now you the shots we are outside. Ah, but no be you they buy. Hey, now you the shots we are outside. Ah, but no be you they buy. Ah, now you the call people come outside. Eh? But no be you they buy. Ah, now you they call people come outside. Ah, but no be you they buy. Eh? Now your papa money. Ah, now your papa mon. Hey, now your papa mon Alaba, Alaba report mix. Ladies and gentlemen. Agba promoter, Agba promoter. Claire for my way, Sabi. I don't, it don't gong gong, it don't gong gong, it don't gong gong, it don't gong gong. Ah ha ha ha! Turn it up, Representing Punakla, YBB, I pray I will abuse. Ladies and gentlemen, vibes on vibe, and this one tonight. Is it a man with the reason they scratch beer beer? You know, get carried this down for car wash. Ladies and gentlemen, for your promotions, hola, hola. Alaba Report. Alaba Report on 08166305120 or on www.alabareport.com. Ladies and gentlemen, the voice of Ipapia will use on the MRC alongside DJ M to the A to the X, DJ Max. Yes, sir. Oraku! Give me